gbé lè lọ́wọ́. àṣírí ti tú o àṣírí ti tú o àṣírí ti tú àṣírí ti tú ẹ ṣáà mi lè lọ́wọ́ báyìí ẹ kàn mú lọ́wọ́ àṣírí ti tú àti mẹ́ńtọ́ pa Timothy jẹ́ wọn ó rí mi dáadáa ṣé wọ́n ti rí mi dáadáa ẹ jẹ́ ìwé bóyá wọ́n rí mi dáadáa sọ́ọ̀rì mo ti kú òun bẹ́ẹ̀ kí n lè mọ̀ àṣírí ti tú o <laughs> àṣírí ti tú àti mẹni tó pa Timothy àṣírí ti tú àti mẹni tó pa Timothy àṣírí ti tú àti mẹni tó pa Timothy àṣírí ti tú ìmọ̀wé wọn máa ń ṣe à YouTube ah mo èsì ààrẹ ayé mi o ìbánimọ̀ bá ń ṣe ààrẹ ni ẹ wọ ẹ kọ́pì líǹkì yìí tẹ́ bá ti kọ́pì líǹkì yìí ẹ bá mi gbé sórí facebook yín ẹ bá mi share rẹ̀ ẹ bá mi gbé sórí whatsapp ẹ bá mi share rẹ̀ ẹ bá mi gbé sí everywhere ẹ bá mi share rẹ̀ mi ò ní fi kankan sí no restriction gbogbo bloggers ayé pátápátá mo kí yín ẹ ṣe ayé yóò ní bàjẹ́ ẹ̀yin torí facebook ẹ̀yin torí youtube ẹ̀yin torí instagram ẹ wo ibikíbi gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbé story Timothy tó fi débi tó dé yìí ah, tó bá wà nínú destiny yìí tẹ́lẹ̀ wípé ẹ sunkún ọmọ ọlọ́run á wo èyí tẹ́ ẹ ṣe yìí ẹ ní sunkún ọmọ irúkú tó pa Timothy kò ní pọmọ yín àṣírí ti tú <sighs> àṣírí ti tú àti mẹni tó pa Timothy àṣírí ti tú àti mẹni tó pa Timothy àṣírí ti tú ah, ọ̀gá ọlọ́pàá dísù ayé yín ò ní bàjẹ́ IG ayé yóò ní bàjẹ́ <coughs> His Excellency the President Federal Republic of Nigeria bàbá wa Muhammadu Buhari thank you sir gbogbo ẹ̀yin the the the the timber and caliber the ma ma mahogany ẹ̀yin tó yẹ pé ẹ̀yin lẹ ń jẹ́lu ẹ̀yin tó jẹ́ pé ìtẹ́ bá tẹ̀ nílẹ̀ yìí ẹ tẹ̀ gbé tí ẹ wá fẹsẹ̀ tẹ investigation ikú Timothy ah ẹ ṣe o ẹ ṣe o àwa ti mẹ́ńtọ́ pa Timothy o àṣírí ti tú àti mẹ́ni tó pa Timothy àṣírí ti tú àti mẹ́ni tó pa Timothy àṣírí ti tú àti mẹ́ni tó pa Timothy àṣírí ti tú. mo sọ̀rọ̀ nípa kọ́lọ́ọ̀gì tẹ́ ẹ̀ bá gbàgbé mo tẹnu mọ́ mo sọ̀rọ̀ nípa cctv tẹ́ ẹ̀ bá gbàgbé mo tẹnu mọ́ ìjà mọ̀ pé èèyàn kan bẹ tó ṣiṣẹ́ ní yunifásitì kan nífẹ̀ẹ́ tó jẹ́ pé látijọ́ tá a ti ń sọ̀rọ̀ Timothy ó dẹ̀ ń lọ skul ó dẹ̀ ń lọ ibiṣẹ́ lójoojúmọ́ wọ́n dẹ̀ jọ pa Timothy ni ayé mọ̀lẹ́ o ojoojúmọ́ ló ń lọ ibiṣẹ́ ó ń ṣiṣẹ́ normal normal wọ́n jọ ń jókòó wọ́n jọ ń sọ̀rọ̀ wípé Adédoyin ò dẹ̀ lè ṣe o abẹ́rẹ́ nìkan tán sọ pé Adédoyin ni àwọn èèyàn tí wọ́n mọ̀ ọmọ Adédoyin wá tún ní Mr Lágbájá ẹ wá rí nǹkan tó ṣẹlẹ̀ Mr Moshood abẹ́rẹ́ rí nǹkan tó ṣẹlẹ̀ ni wọ́n mà ní tìmọ̀ wọ́n mà ní Adédoyin pààyàn kí lè rí sí i and never ò lè ṣẹlẹ̀ Adédoyin ò lè pààyàn síbẹ̀ yìí náà mọ̀ is a complete gentleman ó mèkì owó ẹ̀ ní hardworking man this that Masudi Masudi <laughs> ọlọ́run o ah ó wà nílé ẹ̀kọ́ gíga yunifásitì tí ń bẹ nífẹ̀ẹ́ ha. hey kọ́ọ̀lù ọ̀gá Adédoyin kọ́ọ̀lù ọ̀gá Adédoyin mò ń bọ̀ sáwọn yẹn ti dé kọ́ọ̀lù ọ̀gá Adédoyin ó rìvíìlẹ̀ fún wa wípé ní ọjọ́ tí wọ́n pa Timothy ho ọlọ́run mi o ó mèkì àwọn kọ́ọ̀lù kan gbogbo àwọn tó mèkì kọ́ọ̀lù sí ẹsẹ̀ wọn mì lórí mátà yìí àwọn náà involve investigation reveal fún wa presently à ń lọ court ọlọ́run ṣeun ṣùgbọ́n ètò ìrìnàjò níbẹ̀ tí wọ́n ní ká kọ́ sọ fún gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà ibi ìlúkìlù tẹ́ ẹ bá wà á ah, àbí kí n ṣe báyìí ni ẹni tó bá bá wa rí timothy ẹni tó bá bá wa rí eh, ẹni tó bá bá wa rí abdulrahim adédọyìn màá fún ní two hundred thousand èmi nìkan màá fún ní two hundred thousand ẹ tó bá bá wa rí abdulrahim adédọyìn tó fún wa ní link ibi tó wà ní ghana níbi tó wà ní ghana ẹ tó hàn àtọ ọmọbìnrin tó máa ń jáde lálẹ́ yẹn èmi èmi tèmi mọ nìyẹn o ẹlòmí alẹ́rẹ́ tó fún wa two million o alẹ́rẹ́ tó lè fún wa jù bẹ́ẹ̀ lọ bọ́ èmi o màá fẹ́ nìyẹn ní two hundred thousand naira èmi fúnra mi màá fẹ́ nìyẹn ní two hundred thousand naira ẹ tó bá bá wa rí abdulrahim ọmọ adédọyìn ẹ tó bá bá wa rí èmi á fún ní two hundred thousand naira lápò ara mi fúnra mi màá fún un mi ò lówó ṣùgbọ́n justice delay is justice denied ó ti ń pẹ́ jù àwọn ọlọ́pàá yìí dẹ̀ ń ṣiṣẹ́ like never before láti make sure pé òdodo ó dúró lórí ọ̀rọ̀ yìí àwa ń rọ̀ yìí torí ọlọ́run ẹnikẹ́ni tó bá bá lè rí tó bá lè bá rí abdulrahim ọmọ adédoyin ọmọ dr abdulrahman adédoyin adégòkè tó ní Odua university tó ní siri polytechnic tó ní eaton honour hotel tó ní eaton resort hotel àtàwọn nǹkan míì tó pọ̀ rẹpẹtẹ tó ní yunifásitì Ghana tó ní káàkiri. àṣírí ti tú o àṣírí ti tú o wọ́n sì sọ fún yín bó ṣe tú gangan lónìí ní nǹkan bíi ọwọ́ aago méjìlá òru ni wọ́n pa Timothy aago méjìlá ni wọ́n pa Timothy director mi ti dé bóyá ó ní information fún mi ẹ jọ ẹ fún mi ìṣẹ́jú kan director mi ti dé bóyá ó ní information fún mi bóyá kò fẹ́ kí n sọ̀rọ̀ mọ́ ṣé kí n má sọ̀rọ̀ mọ́ ni kí n má sọ fáwọn èèyàn pàṣírí ti tú kí n má sọ ẹ ṣeun aago méjìlá ni wọ́n wọlé a ti rí cctv cctv àwọn ọlọ́pàá ti kó lọ cctv ó ti reveal ẹ̀ fún wa time tí wọ́n pa timothy gangan ọwọ́ aago méjìlá ni wọ́n wọlé àwọn wo ló wọlé moshood tó jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ alábàáṣiṣẹ́pọ̀ adédọ́yìn tí wọ́n jọ máa ń ṣerú iṣẹ́ láabi tẹ́lẹ̀ moshood wọlé adédọ́yìn wọlé abdulrahim ọmọ adédọyìn tí wọ́n lòun ló ń wà charge hotel òun náà wọlé a rí àwọn èèyàn yẹn wọ́n wọ inú room tí adédọyìn wà inú room tí timothy wà wọ́n wọ ọbẹ̀ nígbà tí wọ́n wọ ọbẹ̀ lẹ́yìn bí àkókò díẹ̀ àwọn kankan àwọn ẹ mọ̀ pé wọn kì í fi cctv sínú room so lẹ́yìn bí àkókò díẹ̀ wọ́n jáde ìgbà tí wọ́n máa jáde wọ́n ti fi okùn dè timothy wọ́n ti ká wọ́n ti dé wọ́n ti yí ní aṣọ aṣọ hòtẹ́ẹ̀lì yẹn wọ́n wá gbé sínú páálí wọ́n tún wá fi okùn dè páálí yẹn wọ́n wá gbé sẹ́yìn búùtù mọ́tò àrí moshood àrí adédọ̀yìn fúnra rẹ̀ adẹ̀rí abdulrahim ọmọ dr adédọ̀yìn àwọn èèyàn tá a rí nìyẹn o wọ́n gbé timothy sẹ́yìn mọ́tò wọ́n dẹ̀ wá jáde ní aago méjìlá òru ni wọ́n pa timothy cctv tá a béèrè fún rìsọ́ọ̀tì ní ẹgbọ́n yẹn o àti mẹni tó pa timothy àṣírí ti tú gbogbo ẹ̀yin blọ́gẹ́ tẹ́ ń pè mí lórúkọ oríṣiríṣi gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbowó tán tẹ́ ẹ gbàgbé ọ̀run tẹ́ ẹ rántí ọlọ́run tí ẹ ń gbè lẹ́yìn adédọ́yìn tẹ́ ẹ ń sọ oríṣiríṣi nípa mi tí inú ń bí yín wípé àwa kan dúró fún òdodo mo fẹ́ gbọ́n tẹ̀sán báyìí o mo fẹ́ kẹ́ ẹ pàdé wa ní court lóṣogbo gbogbo yín ni mo fẹ́ kẹ́ ẹ pàdé wa ní court lóṣogbo ọmọ tó jẹ́ receptionist yẹn kò sí ń bẹ̀ nígbà tí wọ́n ń pa Timothy àárí kó wọlé síbẹ̀ yẹn ṣùgbọ́n two hundred thousand tó ń gbà owó owó tó ń gbà ń tiẹ̀ owó sẹnu mọ́rán gbogbo ohun tó bá ṣẹlẹ̀ mọ̀jẹ́ nìkan kọ́ gbọ́ awo mọ̀ bó o bá wí o gbé ọ̀rẹ́ mi mọ sọ̀rọ̀ ànáfẹ́ nìkan owó tó ń gbà tiẹ̀ nu à ń wá abdulrahim à ń wá esther àdẹ̀wá mọ́ṣúdì mọ́ṣúdì náà ti sá lọ o mọ́ṣúdì ti sá lọ o mọ́ṣúdì pàdé adédọ̀yìn tọ́jọ́ máa ń ṣiṣẹ́ yẹn ó ti sá lọ o àwọn ọlọ́pàá ń wá mọ́ṣúdì báyìí àwọn ọlọ́pàá ń wá esther àwọn ọlọ́pàá ń wá abdulrahim ẹ jọ̀ọ́ àwọn ọlọ́pàá dẹ̀ ti gba ọ́dà wọ́n ti fún gbogbo wa ní go ahead wípé ká máa kígbe wípé wọ́n ń wa picture abdulrahim màá gbé sórí fóònù mi lénìí lórí lórí facebook ẹ máa bá mi share rẹ̀ orí facebook mi www orí facebook mi oriyomiamzat.com màá fi síbẹ̀ orí instagram mi yes orí instagram mi màá fi síbẹ̀ picture abdulrahim adédoyin màá fi síbẹ̀ lénìí orí instagram mi màá fi síbẹ̀ jọ ẹ bá mi píkẹ́ ń bẹ̀ kẹ́ ẹ bá mi share rẹ̀ orúkọ instagram mi ni Oríyọmí Amzat official Oríyọmí Amzat official òní Instagram mi tẹ́ bá ti débẹ̀ Oríyọmí Amzat official ẹ máa rí píkṣọ wọn bẹ̀ ẹ bá mi ṣíà rẹ̀ káyé ọgbọ́ o ẹ bá mi ṣíà rẹ̀ gbogbo ìlúkìlú tó bá dé kí wọ́n mọ̀ pé à ń wá wọn à ń wá Abdulrahim Adédoyin à ń wá Esther adẹ̀ ń wá Mọ̀ṣúdì àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn à ń wá wọn wọ́n wá awárí wọn o àárí wọn o wọ́n ti mú wọn o wọn ò tí ì mú wọn o wọ́n mọ̀ ẹjọ́ Adédoyin bíi tá àgbà Adédoyin lọ ni. And ń lọ kóòtù as soon as possible tí wọ́n bá ti fún wa déètì kóòtù máa jẹ́ kẹ́ ẹ gbọ́ tí wọ́n bá ti fún wa déètì kóòtù máa jẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ dákun torí ọlọ́run mo dúpẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá owó tẹ́ ẹ dá owó láti ran ẹbí Adédoyin lọ́wọ́ afẹ́ tí wọ́n tá a bá ti ṣètò yẹn tán gbàtà sí ti túbọ̀ afẹ́ sí Timothy afẹ́ sí Timothy so ọjọ́ tá a ti start sí Timothy máa kéde fún yín tẹ́ gbọ́ ọjọ́ tá a sì Timothy máa kéde fún yín tẹ́ gbọ́ nǹkan tí ó kàn wù wá ń jọ yẹn ni pé aṣọ tá a fẹ́ wọ a fẹ́ gbé Timothy sí láyà báyìí tá a bá ń sin Timothy lọ́wọ́ justice for Timothy náà la tún fẹ́ fi sáṣọ yẹn justice for Timothy á gbé sáyà báyìí mo ṣe gbé iléeṣẹ́ rédíò tó kù táyé ń gbọ́ ní ìsìn tí mo gbé sáyà bẹ́ẹ̀ la gbé Timothy sáyà aṣọ yẹn báyìí á wà á kọ justice for Timothy ẹ̀ black la fẹ́ lò jọ yẹn kí kálukú wa tá a wọ̀ kódà yìí tẹ́ ẹ̀ bá sí ń bẹ̀ afẹ́kẹ́ wọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá wà ń bàdàn tẹ́ wà lọ́yọ̀ tẹ́ wà lógbòmọ̀ṣọ́ tẹ́ wà nàìjíríà afẹ́kí gbogbo wa kájọ wà ní èrú wà níjọ́ náà níjọ́ tá a bá ṣe Timothy kì í ṣe Timothy là ń ọ̀nà à ń sọ pé no to ritual killings we don't want these people again in our midst ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń pè mí in fact mo ti rí àwọn surprise kan lẹ́nu ọjọ́ mẹ́ta tẹ́ bá pè mí wá ní ẹ máa bá a ṣàdúrà o tẹ́ bá pè sórí rédíò wá ní ẹ máa bá a ṣàdúrà àdúrà wo ni ẹ máa bá a ṣàdúrà kí nàìjíríà ò dáa àwa tá a wà lábúrọ̀dù a wálé àwa tá a sí nàìjíríà a wálé àwọn tí èso ọmọ àlè tí ọkàn wọn ń fa ilé bàbá wọn wọn pọ̀ nílùú òyìnbó àwọn ni wọ́n wò mí àwọn nangbori yomi amzad they want to come home irú àwọn ritualist yìí tán ba ayé jẹ́ yìí wọ́n jẹ́ kẹ́rù ọmọ ẹ̀bẹ́ anybody ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó bá wálé wọ́n prefer kan sùn sí hòtẹ́ẹ̀lì kí wọ́n tó jẹ́ káwọn family wọn gbọ́ ṣé wọ́n mọ irú hòtẹ́ẹ̀lì tó fẹ́ sùn sí ṣé wọ́n mọ irú hòtẹ́ẹ̀lì tó fẹ́ sùn sí ẹ̀yin association olótẹ́ẹ̀lì ẹ mọ̀ gbọ́ mi mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ lọ pè mí lẹ́jọ́ o tí n bá parọ́ máa dédò yín o ẹnu ẹ̀ lájọ wáyé o láàrin èmi àti ìdá bẹ̀rẹ̀ ni o ẹ sọ fún àwọn èèyàn yín tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ tábọn bá kòkò lábẹ́ bẹ́ẹ̀dì tí kò mọ kẹ́sìyàn tó tó tó tẹ́ mọ rodidi èèyàn mọ́lẹ̀ enough is enough tẹ́ ẹ fẹ́ payé rẹ ni tẹ́ ẹ fẹ́ gbowó lọ́ọ̀rùn ni kí lẹ fẹ́ Adédoyin lọ́pàá Timothy o Adédoyin so conspiracy conspiracy la fi gbé àwọn tá a bá rí nínú cctv níbi operation yẹn conspiracy la fi gbé wọn ṣùgbọ́n ah network ti lọ tó ti dé kò lọ conspiracy la fi gbé àwọn tá a bá rí àwọn tí ń gba two hundred thousand nínú no salary so tí wọ́n lè dínkù ṣùgbọ́n mọ́dúrà gbogbo àwọn tá a rí tí wọ́n wọ yàrá Timothy pátá mọ́dúrà kèsì ni ẹ̀yin ọlọ́pàá lẹ́ẹ̀kan sí i ah mo fẹ́ ṣe ládùúrà fún yín kí bá tiẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀yin ọlọ́pàá tí tẹ lọ́wọ́ nínú investigation Timothy tẹ́ ẹ̀dẹ̀ sọ òdodo tó bá tiẹ̀ jẹ́ wípé ẹ ti ṣẹ̀ tẹ́lẹ̀ ẹ ti ṣe aburú kan tẹ́lẹ̀ síbi kan ọlọ́run wọ̀wọ̀ láì tẹ́ ṣe yóò foríjì yín ẹ gúnlé ayọ̀ ẹ ní ṣìṣe ẹ ní ṣìṣe ọmọ wọn ní sì yín pa wọn ní sọ ọmọ yín pa aburú ò ní ṣẹlẹ̀ sí yín ní agbára ọlọ́run ẹ mọ̀ ga sí ni you you you you you you you have done well you you you you impressed me you convinced me that Nigeria sì lọ́jọ́ ọ̀la ó sì lọ́jọ́ iwájú àṣírí ti tú o ọmọ tó kù tí mo fẹ́ sọ tó tún lágbára jẹ léyìí lọ ọlọ́run gbọ́ ẹ wò mo ti lóòdù YouTube mi bí ìwèrè lálẹ́ yìí ẹ lọ ọmọ ẹ wò ó oríṣiríṣi nǹkan ní ọmọ wọlé ní ọmọ wọlé ní ọmọ wọlé lórí YouTube mi Oríyọmí Hamzat Oríyọmí Hamzat Rescue Mission ẹ máa rí oríṣiríṣi ń bẹ̀ ẹ wò ó ẹ jẹ́ ń dá dúró báyìí ná ọtán lẹ́nu ó kù níkùn ó kù níkùn tí ò ṣe máa sọ tó lágbára pọ̀ oh my god àti mẹni tó pa timothy àṣírí ti tú àti mẹni tó pa timothy àṣírí ti fóyà àti mẹni tó pa timothy àṣírí ti tú ooo.